وكل بدعة الدلالة وكل الدلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó tún dá ẹ̀mí wa sí gbígbà yìí à ń bẹ̀ kọ́ wọlá ọkọ̀ọ̀kan ṣoṣo rẹ̀ kó jẹ́ kí a parí rẹ̀ kó wá gbà lẹ́sìn kó má dàlú wà láyà kó jẹ́ ká bá níbi tó lérè. kó wá jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọ̀kan náà àwọn tó jáde láyé ní àárọ̀ yìí à ń bẹ ọba adẹ́dà kó bá gbà lẹ́rù kó fi ikú ṣe ìsinmi fún un kó bá ṣe lọ́mọ àlùjànnà kó fi sàárè rẹ̀ ṣe àgàsọ àlùjànnà fún un ló fi jẹ́ ìrántí wípé ká máa lo àwọn àsìkò wa nílò pé last chance la ní pàápàá jùlọ opportunity tá a ní fún mẹ́wàá gbẹ̀yìn bó la ṣe lò tí òfin ní jẹ́ ìbálẹ́jọ́ burúkú fún wa tí ó fi jẹ́ sábàbí oríire. Akụkọ, agbọdọ ma pataki rẹ, rẹ̀ kò sí nínú ọjọ́ tọ́lọ́lá pé kéèyàn ò ṣe ìbádà nínú rẹ̀ bíi mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah pé ń gbà wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà ọsọ ebe wa jihad nǹkan òjíṣẹ́ náà sallallahu ní àyàfẹ́ tó jẹ́ pé gbogbo ohun tó ní láyé òun ló mú lọ sí jihad kọ̀ wá dípẹ́ lọ́kànkán bẹ̀. tọ́ bẹ́ẹ̀ náà ni òru mẹ́wàá gbẹ̀yìn bẹ́ẹ̀ ló ṣe lọ́lá àwọn àfáà kan ní ọlọ́lá ju mẹ́wàá àkọ́kọ́ wípé nínú àwọn òru kò sí òru tọ́lọ́lá tó torí pé kìnnìkan àsìkò tó ń sọ kùránì kalẹ̀ nínú òru mẹ́wàá àgbẹ̀yìn ó ní òru Laylatul Qadr níbi tọ́lọ́ládé ọba adẹ́dà subhanahu wa ta'ala ó ní khayru min alfi shahr ọlọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ èèyàn ò ní pé ọlọ́lá ju àádọ́rin ọdún ó lé lọ that is over eighty years tá a bá wá rántí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ mi àmàrò na ma bayna sittin wa sab'in wa aqalluhum man yujawiz dhalik average age àwọn ọmọlẹ́yìn mi láàrin ọgọ́ta sí àádọ́rin ni sixty to seventy between sixty and seventy èyí tó kéré nínú wọn ni kọjá ìbáàdà téèyàn rí ṣe ní mẹ́wàá gbẹ̀yìn tó wá sí kòńgé ilẹ̀ ìdájọ́ kan á dájúdájú ọlọ́lá ju ìbáàdà ẹgbẹ́ ẹgbẹ̀rún oṣù lọ tó jẹ́ pé ó ju eighty years lọ ni ẹgbàá wá wá tó fẹsẹ̀ nílẹ̀ wípé àwọn màláìkà máa sọ̀kalẹ̀ nílẹ̀ òru Lailatul Qadr débi wípé wọn ó tó àdàbí òkúta tí ń bẹ́ẹ̀ lẹ̀lẹ̀. èdè oríire ńlá ni mo láwàá ti sí torí rẹ yóò fi ní fò àrùn òjíṣẹ́ náà sọ̀rọ̀ tó náà gbà wọ́n ní ẹ̀jù ó ní ẹni tó dìde lóru ìmánan wa ihtisaban èyàn àlékún nù o fún tọ́ba adẹ́dà sọ wípé ọlọ́lá ju ìbáàdà ẹgbẹ̀rún oṣù lọ tó lé ní àádọ́rin ọdún òjíṣẹ́ lọ́sàn-án sílẹ̀ mi ẹnikẹ́ni tó bá dìde lórí tó sì kún lórí rẹ̀ owó ṣẹlẹ̀ lọ́gùn máa ní ìfẹ́ mi gbogbo ohun tó ṣẹ̀ lẹ́sẹ̀ sẹ́yìn ọba adẹ́dà ló foríjì à ń bẹ ọba adẹ́dà kọ́mọ́sà ṣètò abẹ́ kí ni tí kò jẹ wá lógún tí máa jẹ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àti náà lógún kí ni قراءة القرآن تدبر بتدبر وتفهم بمعانيه وما أريد به ìmọ̀ ka Quran pẹ̀lú máa ronú jinlẹ̀ lé lórí àtàgbọ́yé rẹ̀ bó lélẹ̀ yóò sì wá rí. àkọ́kọ́ tá à ń bá ń ọkàn máa jẹ́ wa wípé ọba adẹ́dàá ń gbẹ̀mí wa ni kì í wá sí pé ń bẹnu wá sọ̀rọ̀ nìkan ó wa sọ̀rọ̀ àwa ní bá sọ̀rọ̀ ló fi jẹ́ wípé ẹni tí ń ka Quran pẹ̀lú ikhlas kì í ṣe wípé káwọn èèyàn fi gbọ́ òun tàbí káwọn èèyàn fi rí pó máa ẹ̀ẹ́n kì í ṣèyìn tí wàá mẹ́rin pé ọba agẹ́dà ń gbẹnu òun sọ̀rọ̀ o ọwá ń bá òun sọ̀rọ̀ eléyìí ni òfin ní jẹ́ kéèyàn ó ní ìmúláṣọ̀kà tọ́lá jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà ń sọ pé akitẹ́rù mọ̀láṣọ̀kà ummati qura'uha àwọn tí wọ́n pọ̀ jù nínú jẹ́ mọ̀láṣọ̀kì nínú àlùmọ̀ ni làwọn tí wọ́n bá sọ̀rọ̀ yóò máa dún ní máa yóò máa fà á yóò máa ṣe gbogbo ẹ̀ kò dẹ̀ ní mú ìwọ rẹ̀ wá. iwọtọ ntika kwan ni ka wikpe ọba dị dangba inu ni nsọrọ iwọ dị ni mbawu o dị nwụọ ị o ma ntọ nro o gbọ ntọ nsọ o dịrị ntọ nsị ko si ni nti obi o ni wikpe tinyaba kaa tó mú òfin wá ẹ̀rí ọkàn ọmọ ìjẹ ǹjẹ́ mo ti pé wọ̀ tó bá ka àwọn ayat asma'ullah subhanahu wa ta'ala wa sifati wa yóò máa lò ó láti fi súnmọ́ láti fi bẹ̀ ẹ́ kọ́fẹ́ òun ilẹ̀ lórí òdodo tí ń bá ń ka àyà lórí iná yóò máa ọba adẹ́dàá kó má jẹ́ kó wọn nípìnlẹ̀ bí máa ń ka àyà ìkẹ́ yóò máa dúró yóò máa bẹ lọ́wọ́n ọba ń bẹ̀. bí máa bá àyà tọ́ba débi àyà tó bá bùkátà mu yóò máa bẹ ọba adẹ́dà kó fi òun ṣe kò ń gbé orí ilé bùká irú nǹkan báyìí kìí sóhun nìkan àtàwọn tí wọ́n bá bẹ tí wọ́n bá bẹ lọ́wọ́ ẹ̀ fún àdúrà. tí ọmọ jẹyàn lógún nù látara kíkà báyìí yóò mú kéèyàn súnmọ́ bá a dẹ́dà téèyàn bá ti súnmọ́ látara kíkà báyìí yóò di ẹni tó bá a dẹ́dà fẹ́ látara bẹ́ẹ̀ yóò di ááyà ọba adẹ́dà lórílẹ̀ yóò di ahlul Qur'an haqqan làwọn afa sálàfù máa fi ń sọ pé àwọn tá à ń pè ní àlọ́ Qur'an oní Qur'an òun làwọn tó jẹ́ wípé wọ́n ń kà ní kíkà àgbọ́yé àti múlò kódà àwọn àbá àmọ́ ha torí tó bá ha téèyàn bá ha tí ò pé wọ rẹ̀ ewu ńlá ló jẹ́ fún kọ́lọ́wọ́n bọ́ yàwá yàgbẹ́ ọ pàtàkì ká ha Qur'an ara wọ̀ ta a fún Quran ó pàtàkì ká máa ka ara awọ ta a fún Quran ó pàtàkì ká máa jí ká máa ronú lé lórí ara awọ ta a fún ó pàtàkì ká máa pèpè sí ara awọ ta a fún ó pàtàkì ká máa fi ṣe wòsàn fẹ́mi wa fún gbogbo ara kíkà. ní bá ṣe fẹ́ kàkà ò ní wípé nígbà tí òfin wípé ọtí mímu a gbọ́dọ̀ mutí mọ́ tó dé bá àwọn sàábì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrùsọ̀rọ̀ wọ́n ju ti ń bẹ lọ́wọ́ wọn lẹ̀ débi pé wọ́n ní gọ́tà àmọ̀dínà kún fún ọtí nígbà wọn ń gbà wọn yí dànù torí pé kí ni ọba adẹ́dà ń bá wọn sọ̀rọ̀ fi jẹ́ wípé yálà èèyàn ń ka o yálà wọ́n ń ka síyàn létí o kí èèyàn ní lọ́kàn ní pé ọba dẹ́dà ń bóun sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ yóò lapa lórí ẹ̀mí tọ́ba ti lapa lórí ẹ̀mí ara ó tẹ̀lé ó pàtàkì yóò fọ̀ wá mọ́ iṣẹ́ ọwọ́ yẹn jù ọ̀rọ̀ ẹnu wọ́ yọ̀yànjú á di àyànfẹ́ ọba adẹ́dà tọba adẹ́dà fẹ́ ká dà láti ara kíkà Quran Quran tó sọ̀kalẹ̀ fún wa. Ó ń sọ fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà kíkọ́ sọ fún wa. Iná fẹ́ Quran sababun. Quran tẹ̀rí o. Hablu ni al-mamdudu minas samai ila al-ard. Okùn ọba adẹ́dà ni tó jù sí wa láti sánmà wá sílẹ̀ tọ́fù bìyẹ́dìlẹ̀ abala rẹ̀ kan wà lọ́wọ́ ọba dẹ́dà wọ́n tọ́fù bìyẹ́dìkùn abala rẹ̀ kan bẹ lọ́wọ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo fọ́tẹ́mọ́sọ́kù bíi ẹ̀dìmọ́ pẹ̀lú kíkà pẹ̀lú ríronú lé lórí pẹ̀lú gbígbọ́yé ló fi jẹ́ pé gbogbo ohun tí yóò ràn yàn lọ́wọ́ láti gbọ́ Kùránì yìí a wá ìmọ̀ rẹ̀ bí kíni lọ́gọ́tìlá àrùbíyà èdè lábáwá kiraat bí wọ́n ṣe ń kà ibi dídú rẹ̀ tafsir agbọ́dọ̀ nímà rẹ̀ hadith agbọ́dọ̀ wà mà rẹ̀ gbogbo eléyìí láti fi hàn àgbọ́yé kùránì wa láti fi hàn lọ́wọ́ láti jẹ́ ìmúlò wa kò yanjú. láti mú wa súnmọ́ bá a dẹ́dà bó ṣe yẹ ká súnmọ́ láti jẹ́ ẹni tí ó tún ìgbésí ayé ara rẹ̀ sí tí ó dẹ̀ jẹ́ sábàbí àti tuntun mọ́làkejì náà ṣe gẹ́gẹ́ bí ọba adẹ́dà ṣe fẹ́. eléyìí pàtàkì eléyìí pàtàkì kìí ṣe ń pín à ń kà á láti fi máa jẹ́rìí láwọn èèyàn lérè àkọ́kọ́ mu lò á fi jẹ́rìí léra wa lórí náà á fi rọra wa látara fi rírọ wa báyìí àwọn èèyàn tara wa jẹ́ ẹni tí wọ́n súnmọ́ ọba adẹ́dà ìwà àkọ́kọ́ tá a gbọ́dọ̀ múlò nínú mẹ́wàá àgbẹ̀yìn kí kejì ìmọ̀ súnmọ́ba jọ́dà pẹ̀lú àwọn pẹpẹ ń fúru gbádàl faraì lẹ́yìn àwọn ọ̀ràn àyàn àmà kírun sásìkò àmà máwọn ọ̀nà wàá fi wà pàápàá jùlọ lóru òru mẹ́wàá gbẹ̀yìn òjíṣẹ́ náà sàásánà mi fi ṣeré ìmọ̀ jí àwọn ará lé débi pé wọ́n ní tí wọ́n bá ń fa kùránì gùn báyìí àwọn sàbí máa ń páyà pé àbójìṣẹ́ náírà aslan ti gbàgbé táwọn jẹ sàárì ni ló fi jẹ́ wípé nígbà tí wọn ò tí tí lockdown ò tí dé a lọ sí masajid lóru mẹ́wàá gbẹ̀ a máa ké gbàjarè yìí bá ọba adẹ́dà pẹ̀lú kíni pẹ̀lú tọ̀páwọn tàràwí. pẹ̀lú àníyàn pé kí ni kọba adẹ́dà kọgbà ṣe fún wa kọrọ ayé fún wa láti lò láti fi lójú rẹ̀ rẹ̀ lọ́nà àwọn tí ọlọ́run bá ní ó pè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àlìgbà mẹ̀dínà lọ tàbí ká gba mákàlà tàràwí èyí tó jẹ́ súnà tó jíṣẹ́ mọ́sàásùnà máa ń ṣe òní mọ́kànlá. but àwọn afáàmù àwọn ẹ̀rí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wa tó fi jẹ́ pé tá a bá ríbi tẹ́ kọjá bẹ́ẹ̀ àní sọ pàtàkì tẹ́fẹ́ torí láàrin àwọn sàádé ọ̀fẹ́jọ́ ọ̀nà ọ̀kan náà àwọn sàádé lẹ́yìn ìgbà tó wíta nígbà tó lọ bò mí wọ́n tún tẹ̀síwájú ó tún ké ìkọ́ wà fún pé ká kọjá mọ́kànlá tó ti kí tẹ́lẹ̀ ní kò tún ní máa kí ní pẹ̀lú wọn. حسن السنة فقيه المحدثين ومحدث الفقهاء إمام أبو عبد الرحمن شيخ محمد ناصر بن الألباني ní Madina wọ́n á lè máa kí níbi tí wọ́n ti ń kí mọ́kànlá mọ́kànlá bọ̀dà àkíyàn máṣááṣí òyìṣẹ́ náà sàṣọ́nà ni wọ́n ti máa ń kí níbi tí wọ́n ti ń kí ní ìtọ́jú mọ́kànlá lọ. àní fi ràwí ṣeré àfàgùn gbogbo ohun tí ó fi rọ̀ wá lọ́rùn tá a fi lè jí lóru tá a fi lo òru báyìí á ti pèsè rẹ̀ lẹ̀ kí làwọn àpèsè yẹn qailula kí ló yìí ṣe náà sọlá àṣọlá àjọ ó ní kílù fa inna shayatin látùkì ẹ máa mú oorun ọ̀sán wá torí oorun ọ̀sán àṣetánì ni èsù tẹ́ ń bá ń sùn láti fi dira yín lámúrè torí kẹ́ ẹ lè dìde lóru láti ṣe pẹ́pẹ́ ń fúrú tẹ́ ẹ bá lè jí gan ẹ gbà láàbẹ̀ ń torí wípé kí ni látara àwọn nàwáfẹ́ báyìí á di ẹni tó súnmọ́ bàbá dà téèyàn bá ti di ẹni tó sọmọ ọba adẹ́dà kí ló jíṣẹ́ náà kí ni ọba adẹ́dà sọ nínú àdìsíkò tó jíṣẹ́ náà sára sí ó ní ní di ọwọ́ tí ń fi ń gbà nǹkan ní bẹ̀sẹ̀ tí ń fi ń rìn ojú tí ń fi ń rìn ètí tí ń fi ń gbọ́rọ̀ kìí sẹ́yìn nìkan ibi tí ó tún mọ́ bá dé wọlé ń sàálẹ̀ ní lẹ́rọ̀ tí yẹn náà dájúdájú ń fún ní tí bá ń tọrọ wọ́n lẹ́yìn mr aven tó bá wáṣọ wá sọ́dọ̀ mi lórí nǹkan kan bẹ̀rẹ̀ ìdẹ́láhùn ń yá ya nǹkan kí ni tí ká máa bẹ lọ́n bá fún jù àkọ́kọ́ kọ́mọ́fàáyé ní alára ní ìnira tí òfin ní kó yà wá ráńkì àmù àjàkálẹ̀ àrùn tí ń bẹ lórílẹ̀ á máa bẹ̀ ẹ́ wípé kí ọba àmukọ lẹ̀ gbogbo àwọn adìtà àti àdúrà báyìí á máa mú máa ṣe á máa ṣàdúrà fẹ́mi ara wa pé ọba adẹ́dà jẹ́mi ìwà ó lè dúró lórí ẹ̀sìn rẹ̀ mọ́jà sìn àmì yàtọ̀ islam ya muqallibal qulub sabbit qalbi ala dinik wọ́n bá tó jẹ́ pé ọmọ ní ẹ̀mí bó bá ti wọ̀ ni fi ẹ̀mí wa ń lè lórí ẹ̀sìn rẹ̀ nínú sùjádà wa tàbí ní ibi tí àdúrà ti pàtàkì nígbà tá à ń bá ṣe tẹ̀síọ́wọ́ tá a sàṣàlá tó ká tó di wípé asálámà pàápàá jùlọ ní ìdákẹ́ta àgbẹ̀yìn tí ọba adẹ́dà máa ń kígbe fún àwọn ẹ̀dá ìnádi mọ̀nàdì kúlẹ̀ lẹ́yà gbogbo òru ní máa kígbe báyìí tó bá ti di ìdákẹ́ta àgbẹ̀yìn. hal min mustaghfirin fa'aghfir lahu fa'aghfir ìjà rẹ ni tí ń wá foríjì kì í foríjì. هل من داعي فاستجيب له ààrẹ ni tó ń bẹ fẹ́ bẹ̀ mí fún kankan kí n dà kí n fún ní nǹkan hal min sa'il fa'utiyo ṣé a ní nǹkan tó fẹ́ kí n fún ní kankan kí n jọ ń dá rẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ó lé pàtàkì a máa ṣọ́ gbogbo àwọn àsìkò yìí eléyìí ni fẹ́kà àṣàkí lẹ́ni tó jẹ́ pé ó gbọ́ nǹkan yìí kìí fi tó gbọ́ yìí nìkan ó wá múlò kó fi rí ìsúnmọ́ ọba adẹ́dà kó lè fi jèrè níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmọ̀ kìí fẹ́ gbé láti fi máa ṣe ẹ̀kọ́ mọ́tòló ìjà lórí àwọn èèyàn káàkiri rárá láti múlò ní mímúlò kéde pé yóò jẹ́ ẹni tí wọ́n tara rẹ̀ súnmọ́ lọ́wọ́ wa kì í ṣèyàn nìkan tí wọ́n bá tí wọ́n bá ti ṣe ìkọ́mọ̀ nínú ilé àní fi àní fi falẹ̀ torí kí ló ti ṣe mọ́tàn àfúnàfún àdúrà bẹ́yìn àlàáfẹ́ بين الآذان والإقامة مستجاب فدعوا àdúà láàrin nígbà bá pè wọ́n tán àti kọ́mọ̀ ó ní mustajab mọ́tìmọ́tìmì ọlọ́run ọgbà kọ́ wá sí máa bá ó ní fún adèrè ó ẹ wá máa bẹ̀ lọ́n ẹ máa bẹ̀ lọ́n á bẹ̀ lọ́n kì í ṣe eyín nìkan nínú àwọn ọ̀nà wọn sì tá a gbọ́dọ̀ mú dúró ní mẹ́wàá àgbà yìí bá a bá tiẹ̀ ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ á dùn ní ma onídàáwá mọ̀síkà ala kulli hal dàwa mọ̀síkà ala kulli hal ìmọ̀ ṣèrántí ọba adẹ́dà ní gbogbo ìgbà bilisan walqalb walqalb pẹ̀lẹ́nu wa pẹ̀lẹ́mi wa wal amal wal hal àti ṣe sí àti kòtà àbáwà ọ̀fẹ́ nira sọ̀hàdámà la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alu al-hazna idha àmà ṣèrántí ọlọ́wọ́ bá pẹ̀lú eléyìí nǹkan bọ́ sí wa lọ́wọ́ á nà tí ọmọ làkejì á nà wò ó á tọrọ láti fi pé kọba adẹ́dà kọ́ yíyá ayà nínú rẹ̀ kódà fàlìjánà kó fi fi àánú wa kó fi ta wá lọ́rẹ̀ á mọ̀ mú ilé wa kì í ṣe yán nìkan àwọn àbíkà tó jẹ́ wípé a gbọ́dọ̀ má ṣe a máa mójútó bí èwo la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir kí ló iṣẹ́ náà sáà sọ́nà sọ ọlẹ́ni tó bá ṣe mẹ́wàá rẹ̀ lóòjọ́ kanat lahu idli ashri riqab bí ìgbà tó jẹ́ pé ó sọ ó ra ẹrú mẹ́wàá kó olùkọ ni fi yé wa dáadáa ẹrú kan ẹrú kan ṣoṣo là máa fi tánà tààrí rọ̀dọ̀kọ̀dọ̀ kí ni òǹdíwọ̀n rẹ nísìn seventy five million òun ni nísìn káwa káwa fírò rẹ̀ lọ́nà mẹ́wàá eléyìí ni ó lówó a ní ṣe ní kánjú nkánjú a ṣe ní níṣe ẹni tó mọ̀ wípé òun bá ọba adẹ́dà sọ̀rọ̀ ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir kì í ṣe èèyàn nìkan òjíṣẹ́ náà sọ àṣìlám ní kutibat lahu mi'atu hasana ẹni tó bá ṣe mẹ́wàá ọgọ́rùn-ún yìí a kọ dáadáa ọgọ́rùn-ún fún un ومحيت عنه مئة سيئة أبو وقوم أعرف وكانت له حفظا من الشيطان من من شيطان يومه وكانت له حفظا من الشيطان يومه ذلك يجى أبو فنكو الشيطان àṣetáàní yẹn ni wípé ìṣìnà kò ní ṣìnà yóò máa wà lórí dáadáa yóò máa wà lórí kọ́ máa ṣe nǹkan kó gún régé kó ṣe kò ń kẹ́ bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ bó ṣe fi wọ́n jìṣẹ́ náà sọ̀rọ̀ àlàsánà hátà yẹmsẹ̀ títí títí ló fi sùn wọlé mi yáàtì àhàd ẹnìkan ọ̀wá ni mú wá áfùdẹ́lẹ̀ mi máa jẹ́ àhàbí yìí tí ó rí nǹkan rí sí tí ó lọ lájú ti ẹ̀yẹn lọ illa ahadu amila aksara min zalik àfẹnitọ́ bá ṣe ju ọgọ́rùn-ún ìlọ. wa man qala subhanallah wa bihamdi ẹni tó bá wá ṣe subhanallah wa bihamdi fi yawmi ní ọjọ́ kan ní à ní àtẹmọ́rọ̀ lọ́gọ́rùn-ún gbà ó tọ́ kọ́tà yà ọba adẹ́dọ̀ pẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́yìn. ولو كانت مثل زبد البحر ìbáàjẹ́ tó tó pọ̀ bíi fukufuku ojú òkun eléyìí pàtàkì. a máa make sure a ní fi kùránì kíkà ṣeré bá a ṣe fi kùránì kíkà ṣeré a máa ṣàwọn Kati ẹ̀rí kùránì parí nínú mẹ́wàá dùn bíbá ò akàkan láàrin akàkan lálẹ́ akàkan lóru ó di mẹ́ta nígbà tí ọ̀gá fi di pé mẹ́wàá gbẹ̀yìn ó tàn á ti parí kùránì kan tá a bá lè ṣe jù bẹ́ẹ̀ lọ kó fi jẹ́ wípé jọ́ mẹ́ta mẹ́ta àárín parí ọ̀ àárín parí ó ṣe kòńgé òru rẹ̀ lẹ́sọ̀ kọ́tù fẹ́ ní ìmọ̀ àsìkò sẹ́yìn lè iṣẹ́ ọ̀run iṣẹ́ kìámà kí láǹfààní rẹ̀ ìdúnnímọ̀ ọba adẹ́dẹ̀ ó fàyè sèlè fún wa tọrọ òun lójúlówó ọ̀yìn dáná láha àkírà láyé rẹ̀ hayáwá láyáni láyé rẹ̀ hayá ti àkẹ́kẹ́yà ìgbésí tòódódó òun ni ìgbésí gbére ìgbésí yọmọ kẹyàmọ òun náà lè láti jẹ́ kí lè ìwó rọrùn fún wa a ní mulazamatu alal khair àwọn ilé láti mú àìdá ní ìjókòtì pẹ̀lú tó ṣẹlẹ̀ tá a lè jáde tá a bá jáde gan social distance a lè pè é ẹ dákun ẹ ṣe wáàsí fún mi ìbá ṣe wáàsí ìṣẹ́jú márùn ẹ rán mi létí ń tọ́ ẹ kí n fún ẹni tó pè tó ní húsùnù zọ́nì sí pé ẹni rẹ ni yọ gbàládà ìwọ náà gbàládà ohun tí ń sọ yóò ní sísúnmọ́ bá dẹ́dà ìwọ náà ó fi súnmọ́ bá dẹ́dà torí pé kí ni ká máa rán ara wa létí pẹ̀lú sísúnmọ́ra wa ẹjọ́ pàtàkì òdìndí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọba adẹ́rẹ́ àti sọ̀fún ìpè wọ́n sọ̀rọ̀ náà fẹ́kẹ́ máa lè dín èdè òun ẹ̀rọ bẹ́ẹ̀ bil ghadati wal ashi mú sùúrù pẹ̀lú ìjókòó àti máa wà láàrin àwọn tí wọ́n ń ké ọba wọn láàárọ̀ lálẹ́ òòjì náà jẹ́ tó jẹ́ pé ojú rẹ̀ ọba adẹ́dá nìkan ni wọ́n wà wọ́n dà tá àdó àyìnká àná má sókè fún wọn o má má má má mójú kúrò lára wọn wà pẹ̀lú wọn gbogbo wa torí zinatul hayatid dunya má jẹ́ kí táyé kì í sọdọ́ táyé má jẹ́ kó di ológun wala tuti man aghfalna qalbahu an dhikrina má tẹ̀lé ti àwọn tó jẹ́ wípé aghfalna qalbahu àti jẹ́ kí ẹ̀mí rẹ̀ kó ṣe àìbìkítà pẹ̀lú ìrántí ọba adẹ́dà látara bẹ́ẹ̀ wọ́tẹ́bà àwa wọ́n ń tẹ̀lé ìfẹ́ mú wọ́kànà àmúrò fúrúkọ ọba ti pé ọ̀rọ̀ rẹ̀ di ọba mú sọ̀rọ̀ wa jákujàku òjíṣẹ́ lọ́sà síláńtì ló ń fi ń sọ fún umar la tusahib illa mu'mina má bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ẹ́ àyàfi olùgbàgbọ́ òdodo wala yakulu ta'amaka illa taqi má fa nìkan ló ń jẹ rẹ jẹ àfọlùpẹ̀ni tó páyọ̀ ọlọ́run ọba ìwádìí nìkan sóra rẹ mọ́sẹ̀ rí kan ó lè jẹ́ pé ìwọ o ọ máa ń bá wọn lọ́wọ́ sí ni kí wọ́n máa lọ sí ìtẹ́ ní gbogbo ìgbà láti lọ tún tẹ́ ṣe ìdìmọ́ kọjẹ́ ìta àmọ́mọ́nì tàbí rárá tí àwọn ọba fẹ́ ṣẹlẹ̀ láàrin lọ́kọ ìta àmọ́mọ́nì ọmọ bá wọn dá sí rárá omi fẹ́ tán nínú masjid òun máa gbómi lọ wọn ọmọ òrukàn tó o máa náwó sí bó ti lè wù kéré tó wọn opó tó o máa gbogbo àwọn tẹ̀rí báyìí tí ó sì jẹ́ wípé kí ni tó o bá sí mọ́ ààyè rẹ̀ ń yọ ọ́ lẹ̀ látara pé kí ààyè rẹ̀ yọ ọ́ lẹ̀ wọn o ò di ẹni tí o ò kò kò kò kò ò ní gbàgbé rẹ nílẹ̀ àti ní sámà. Bàtí Allah subhanahu wa ń sọ nínú tí wọ́n ti dọ̀ká wípé fama bákàtà àdéhìmọ̀ sàmà wọ̀lá wọ́n máa káàánú mọ̀ jọ̀rẹ̀. Sámà ò sunkún látara pé àwọn èyí ò sí mọ́ ilẹ̀ gan ò sunkún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nírètí ni àlàyé tó wá lórí rẹ̀ ni wípé gbogbo bá ń ṣe ń bá ń ṣe dáadáa sí lórílẹ̀ ó ní bó ṣe ń ní ìṣẹ́kù lágbo àwọn màláìkà lókè tó pé tí àbá wá sí mọ́ àwọn màláìkà ọmọ béèrè wa bí ilẹ̀ tá à ń ti ń ṣe àwọn nǹkan tá ń ṣe yìí láti fi wojú ọba adẹ́dà bí ó ṣe máa ṣàfikù wa tọ́bẹ̀ jẹ́ pé yóò jẹ́ ìrántí dáadáa fún wa eléyìí pàtàkì kìí ìmọ̀ ó pàtàkì fún wa ká má nǹkan kan láì jẹ́ wípé a ìmọ̀ lórí rẹ̀ ká tó ṣe tá a bá ń àti ìmọ̀ lórí rẹ̀ a máa fi gba aládà rẹ̀ eléyìí pàtàkì kìí ṣe èèyàn nìkan ká má fojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó wà níwájú àfa rẹ̀ obìnrin olóbìnrin wa kọjá lọ wá o wo tí ò yẹ kó wò fúrí náà ló ṣe ó bójú lọ rẹ̀ padà àfáà sọ fún mi ṣe àdánwò tí ó kó bá ọ tán kọláhùn ni kí ló ṣẹlẹ̀ oṣù kínní lọkọ̀ rẹ́sì èkejì ilé ẹ̀kẹta mọ́ gbàtọ́dún tó há gbàgbé òjíṣẹ́ lọ́sàá àṣìlá sọ pé ká má fojú sí ẹ̀ṣẹ̀ ẹni rẹ bẹ́sẹ̀ ṣe lè wù kó kéré tó yọ máa wò ó ní bí ìgbà tó jẹ́ pé àpáta fẹ́ jábọ́ látòkè láti wóhùn mọ́lẹ̀ ṣùgbọ́n tóbi tó yọ máa wò ní bí èéfín tọ́ka kọjá níwájú òun gbọ́dọ̀ ṣọ́ra torí ẹ̀ṣẹ̀ míì tó kó sí àti rí tí ó bá ṣe inú rẹ̀ ó lè má rọrùn tí fi lè jábọ̀ látara pé kí ni ẹ̀ṣẹ̀ ẹ̀mí ni ẹ̀mí ò lè gùn ẹ̀mí ti nì síbẹ̀ látara ó ti nì síbẹ̀ wọn ó ti rinlẹ̀ sí àti fajá kò rọrùn ó fi jẹ́ pé a máa kún fún bí wa. اللهم عافني من شر سمعي اللهم عافني من شر بصري اللهم عافني من شر لساني اللهم عافني من شر قلبي وعافني من شر منيي nínú àwọn àdó òjíṣẹ́ náà sàfihàn ìwọ ọlọ́run ọba bá ń wò mí sàpọ̀ nínú aburú ọ̀rọ̀ gbígbọ́ nǹkan kó síyàn létí fìrì kó wa mọ̀ kó wa mọ̀ padà wá padà wá. ya burú àní kàkún àákàn tàṣàbó nà wọ́n nà na wọ́n ń ọdún àní kàkún nígbà gbẹnu gbére ó dẹ̀ ti di wàhálà níwájú ọba dídà kọ́lọ́wọ́n yà wáyà bẹ́ẹ̀ náà ọkọ̀ ó ti mú ọkọ̀ ó ti mú ọmọ àyà lóbìnrin iṣẹ́ ọ́fíìsì yìí sí xlab ó ń ṣẹlẹ̀ lọ́fíìsì yìí. bó bá ṣe ọmọkùnrin ẹ̀mí wọn máa dìde mọ́ ni ó ní ohun ọmọ bí wọn ṣe sí i táwọn àbá àdúrà yìí ọ pàṣẹ torí tó ọba kó sínú wàhálà yìí ó lè gba òun lọ́wọ́ rẹ̀ ó níbẹ̀ ló fi resign ló fi wọ́n nǹkan ní ìṣe. ó ṣẹlẹ̀ sọ́mọkùnrin náà olùpáyà ọlọ́wọ́ báyìí látara ẹ̀sìn láti báwọn láti obìnrin olóbìnrin ọ̀fẹ́ ẹ̀ máa gbajúmọ̀ ọ̀fẹ́ pàkúrú mọ̀ kò sẹ́ni tó mọ léyìí òun gan ló mọ̀ ẹni sára rẹ̀ ní ti ibẹ̀ sí ọ̀rọ̀ olúkálukú mọbi tó ń kú sí nínú ẹ̀mí kó tó di ìṣesí. ẹ́ńjìnì ara mi tó jẹ́ pé téèyàn ọ̀gá mójútó àdánwò adẹ̀gbọ́dọ̀ mójútó èdèké ọba adẹ́dà sọ. Ilé àmàlà kan lọ́ọ̀dọ̀ kan lè sẹ́yìn ẹni tí ó jèrè ìjọ ọdún ìdàkíá òun ni ẹni tó wá pẹ̀lú ẹ̀mí tó péye ọlọ́run ṣẹ̀mí wa lẹ́nu tètè àmọ́ bàjá ẹ́ńjìnì mọ́tò tó bá ti yanjú ló lè mú òun ara tí ò bá fẹ́ yanjú tó bá di pé mọ́tò ọ̀fẹ́ gba kíkì kíláàsì àti kíláàsì tí àwọn ṣe rí ìbádà bámbá ń ti ń ṣe ìbádà àmọ́ lọ́wọ́ ọba ọwọ́ ọba fọ̀ mímọ́. عافيه من شر السمع وبصري لساني قلبي ومن شر مني أعوذ بكلمة الله من غضبي وعقابي وشر عبادي ومن همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون عمدي عمدي ونوضة أعتقني جميع يا مقلب القلوب ثبت قلبي على أبي ومن صرف القلوب ثبت قلبي لا تأتي عمد دليل يريد في واسع títí máa mú ọrọ̀ àmọ̀ tẹ̀mọ́ tí fún gbogbo ìgbà òjíṣẹ́ lọ́sàn àti mọ̀ sọ́nà wa létí rẹ̀ ó ní àkṣírò zikra hajjini lẹ́sà ẹ ṣe ẹ máa kún fún ìṣèrántí abàdùjẹ kí ni ó ní àgbà òjò ikú látara rẹ̀ kò ní jẹ́ ká tẹ̀lé ìfẹ́ ni a máa mú tọ́lọ́wọ́ bá fẹ́ a máa lé ju tẹ̀mí wa fẹ́ lọ torí a mọ̀ wípé a lè jábọ̀ ìwáṣọ yìí nìkan a máa wò dáadáa ọba adẹ́ta lórí wa a máa ṣọ̀pọ̀lọpọ̀ pẹ́ ìwáṣọ yìí nìkan ní òru mẹ́wàá òru dákẹ́ta gbẹ̀yìn. ní nǹkan bí aago márùn-ún tí ń bọ̀ á yóò jẹ́ àsìkò tó jẹ́ wípé à ń fi ń kún fún ìwà àforíjì lọ́sọ́dọ̀ bàdẹ́dà bàdẹ́dà foríjì wa. Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah tawasa ó ní ní àwọn àsìkò yìí kéèyàn kún fún gbólóhùn ya hayyu برحمتك أستغيث أصلي لشاني كله ولا تكلني إلى نفسي طرفة عيني أبدا كما قوم سيسيري síse yìí máa jẹ́ kí ẹ̀mí èèyàn máa tají sí tọba adẹ́dà yìí máa jẹ́ kó jìnnà sí tọba adẹ́dà ọ̀fẹ́ yìí máa jẹ́ kí ọ̀rọ̀ ìṣesí èèyàn kó gún régé lọ́nà tó jẹ́ pé kìí ṣe mímọ̀ òun náà mọ̀ ìpé eléyìí ṣe mímọ̀ àṣẹ òun kì wá ṣe yìí nìkan á máa pè ọmọ làkejì sí dáadáa kìí nípètè wípé àwa ti la o rárá bí a jọ là bí a jọ sórí rè tọ́lá ìtọ́lá ẹlẹ́yìn tí ẹsẹ̀ rẹ̀ kan bọ́ sínú ọgbà ìjánà wọlé ọmọ bílà àwọn àti gbogbo ẹni òun ló ń ṣe ìta àkúlé lórí àǹdọba dẹdà kọjá tá kàtìbọ tán wà dá ìfọwọ́ sọ̀hánà òtún àlà ó sì máa kà ọ̀tún. Ah, àárọ̀ ìní àyíká fi ṣókí ọ̀rọ̀ ìyànfẹ́ sọ ìsítẹ́lẹ̀ láti fi ṣí mẹ́wàá àgbẹ̀ ìta kó sí ṣùgbọ́n àwọn elétò rí wípé àsìkò yẹn torí pé wọn ò sọ àsìkò níjọ́ sunday náà postpone ẹ̀ sí ọwọ́ àárọ̀ yẹn ọgọ̀rọ̀ ti sùn àdẹ̀fẹ́ fara ní àwọn ọmọ ẹ̀yà wa torí hálì tàwa láti ní kí a sùn bí àsìkò inshallah al-karim jókòó tí ń bọ̀ á mú àwọn practicals practical ni tẹ̀sí ẹ̀rọ sọ́ọ̀tì Yusuf tá a bá lọ àwọn ẹ̀kọ́ tí ó pàtàkì kankan bẹ̀ kí nìyí tá a fẹ́ lọ tá a fi ń lo sọ́ọ̀tì Yusuf àwọn nínú afọ àwọn tẹ̀ ní sọ́ọ̀tì Ihsan wọ́n ní súra Ihsan súra tọ́jẹ́ wípé ìmú ọ̀rọ̀ Ihsan Ihsan Ihsan wà ń bẹ̀ ọ̀pọ̀ tá a dẹ̀ mọ̀ pé oṣù táwa nú rẹ̀ oṣù ihsan ni èèyàn ní wípé oṣù tó jẹ́ wípé a máa ṣe nǹkan bí ìgbà tó jẹ́ pààrọ̀ náà bá a tiẹ̀ rí a mọ̀ pé ń wò wá torí pé kí ni ọmọ ẹ̀dá ènìyàn àtàlìjàmù látara bí ẹ̀sà ìfẹ́ ta òjìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọdún sí mẹ́ta àwọn kan bẹ̀rù mọ́ṣù. wọn làwọn ò gbà ọba adẹ́dà ṣókí lọ́sọ̀rọ̀ wọn nínú ẹlẹ́yìn lẹ́ka fọ sọ́wọ́wọ́n àárẹ̀ yìí àǹdọ̀tàn amlamtun bírùn láàyè bírùn ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم بشاوة ولهم عذاب عظيم كل بعمل àwọn kan gbà àwọn kan wà wọn gbà والله بعد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون كما كما wá wà wọ́n ń ṣe ní gbangba lẹ́ni tó gbà ní ṣùgbọ́n ní kọ̀rọ̀ àwọn tí wọ́n bẹ̀rù gbárí ni wọ́n torí wípé àgàbàǹgẹ̀dẹ̀ wọn gbọngbọ́n àwọn àyà tó pọ̀ lọ́ba dẹ́dà tó fi ju òun ó lè ju òun èkejì nínú àwọn táwọn àgbà yìí àwọn náà tún sí mẹ́ta wọ́n gba ẹsẹ̀ ìjòyè ṣe fún àfúnà wọ́n gbà wọ́n bá dẹ́ra yìí. ثم أورثنا الكتاب الذين صفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد فمنهم سابق للخيرات بإذن الله nínú àwọn tí wọ́n jogún tíra aláwọn tí wọ́n ṣàbòsí sórí ara wọn wọn ní rárá mùsùlùmí nìkan làwọn wọn ń kí wọn gbà wọn ó yẹ zaka wọn lọ àjẹ ọjọ́ ìṣòlùgbẹ ṣùgbọ́n àwọn tó pọ̀ tí ò yẹ ká bá mùsùlùmí ń di rẹ̀ ó pọ̀ tó ń ṣe. zọlẹ mọlẹ lọ omi ni mo kọ́ sí àwọn ni àwọn wà committed wọn nígbàgbọ́ àti dáyanjú gbogbo ẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ nílànà ṣùgbọ́n àwọn kan wà sáàbì kó lọ́kọ́ ẹ bá ti yé mi wọ́n mókè níbi dáadáa ní kọ̀rọ̀ àti gbangba lẹ́wù tí wọ́n fẹ́ kí ààwẹ̀ ó ti wá dé nì lẹ́wù tí nígbà tó di ṣáláṣálà tó máa ń dáhùn question and answer Jibril àrèsàlà tó bi léèrè bọ́lẹ̀ ní Islam kí ni Islam òṣìṣẹ́ mẹ́ta àti mọ́mí ká gbọ́ lọ́wọ́ gbàgbọ́ ká kí wọn ká yọ̀gà ká dáwẹ̀ ká lọ ájì bá nípa ká ó ṣe òru bẹ̀rẹ̀ ó ní kí ni gbàgbọ́ agbọ́n náà lọ́gbọ́ mọ̀láìkà àwọn ànábì àwọn tíra kádàrà gbogbo àwọn nǹkan ẹni tí ọba gbà gbogbo ohun tó lóun fi ń ṣe Islam kò wúlò fún àti dànù ló wọn á bilé rẹ mọlẹ lè كان يسمعني أن تعبد الله كأنك تراه وإن لم تكن تراه فإنه يراك قول سيانا وبادي باتري فوري سجبك هو بات هو باريكم فوري هو إذا كنت أسكى ويكي وادين تون تباتي يدي بي تباتي يمان سبو يسبو سيلو مومي tó bá gbìyànjú yóò wà ní lẹ́gùn yẹn yóò máa maintain lẹ́gùn yẹn ṣùgbọ́n tó bá ní rárá ah, kóun ó kàn dóra àbí káwọn bá ti jẹ́ mùsùlùmí nítorí kankan nǹkan burúkú ní bí ń ṣeré fún ara rẹ̀ tí ìní ayé bá mì tí ọba di káfíọ́ yóò di mọ̀nàfíkì yóò mọ̀ mí lágbèdè èdè méjì ìjẹ́ èfè tàbí mọ̀nàfíkì bó ṣe jẹ́ pé ẹni tó bá jẹ́ lẹ́wù múmi ni tó bá lọ ṣe mistake tó bẹ̀ lẹ́wù Islam at once tàbí tó bá rìn jù tó bá gbìyànjú yóò rìn sókè lẹ́wù Islam. èyí tó mọ́kè ni wọ́n fẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀mí wa ká dín lẹ́wù lẹ́wù Islam kò fi jẹ́ wípé àti ṣiṣẹ́ yóò nira fún wa kò sí ẹ̀dá tí ò ní rìn tí ó rìn torí ò ní rìn ṣùgbọ́n kọ́ á máa máa lè sábà ṣe ilé pàtàkì láfi ẹ̀ nọ́bùsà àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí ń bẹ ní tẹ̀sí ìwà táwọn ti ń bá bọ̀ tẹ̀sí ìṣòro YouTube àtúrà láti parí rẹ̀ níbi kò tí máa ń bọ̀ tí àwọn elétò ọ̀pá náà bí bá ṣe rí pé ó gbà sí àǹbẹ̀rẹ̀ wọn dẹ́dà sọ́hánà wọ̀tá àlà kọ́ wọlé ọkàn ṣoṣo rẹ̀ àti ìfẹ́ tá a ní sí òjíṣẹ́ rẹ̀ òjíṣẹ́ náà Muhammadu alayhi kó ṣe tàkíkò ihsan sínú ẹ̀mí wa wọ́n máa ṣe òdodo kó jẹ́ ká lè tẹ̀lé kó fi ń tí èso òdodo hàn á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kó jẹ́ ká lè sá kúrò ní tirẹ̀ kó má fara ní a kó má sì Kama má fa ìsàn ló bá ìtúbẹ̀ntà kọba adẹ́dàbà kásẹ̀ rẹ̀ kọlẹ̀ kọ́ wá fi òdodo ẹ̀sìn kó fi rún ilẹ̀ nígbèsè ayé wa kó ṣe wá lọ́kàn nínú àwọn olódodo à ń bẹ̀ kó ṣe gbogbo ẹ̀ ní rọrùn kó má jẹ́ ká ṣètò wa lọ́tọ̀ kó jẹ́ wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا شيخنا جزاكم الله خير وأحسن الله إليكم mo ṣe àdúfọ́ bí a ti jẹ́ ìwà pé a wọ́n tà láti Assalamu alaikum. وعليكم السلام ورحمة الله وبركاته نعم network yẹn ní ìṣù lọ́dọ̀ mi ni ọ̀n. a ń gbọ́ yí báyìí. okay question time right? no no. okay. asalaamu alaykum sir. asalaamu alaykum sir. ṣọ́n ti ń bọ̀ mú. bẹ́ẹ̀ ni sà sàwọn àlekàn sà. wà á lẹ́kọ̀ọ́ sọ́lá ń tọ́lá àbàràkàtà. ẹ ra sà. جزاكم الله خيرا سا. وأنتم جزاكم الله خيرا جزاء بارك الله فيكم. وفيكم بارك الله شيخنا. Dàmí íńtánẹ́ẹ̀tì ẹ ní ìṣù lọ́lọ́ tèmi ìgbà ẹni sá. Ọ jẹ́nẹ́rà èmi náà ń chéǹjì ẹ̀ síra wọn ni. <laughs> Ok sá. Alhamdulillah. Ah, wọ́n ti bèrè questions bíi méjì so ẹni yìí béèrè wípé ó ní ṣéyàn lè trade ṣéyàn um uh nínú ṣe foreign exchange precisely kára dọ́là kátà ó ní ṣe Islam lọ́wọ́ sí. àtorí wípé ó ń yí ìzì problem àwọn èèyàn kò sí àǹfààní kò sí problem ọ̀bẹ. Okay, sir. No. Okay, sir. All right, so service now, charges. Yes. And you saw uh, treasury bills. Okay. Now, now. Now. So the second question nípa treasury bills ni. Treasury bills ó ní rìbá nù. Okay. Torí rẹ̀ ni sùkúùkù, wọ́n ti gbé sùkúùkù wá. Okay. and uh, okay. جزاكم الله خيرا. If you read any question, I don't know. Our questions méjì tí ó wá So mi rí any other questions lórí chat um, chat box wise. So any other questions, okay. questions ti ń wọlé now wọ́n ní wọ́n ní ṣé tàbá lọ fún eid ṣáàlẹ̀ san zakat bẹ́ẹ̀ torí tírọ́mà láti fi dún aláìní nínú ni àwọn aláìní so sọ́ọ̀dẹ̀mà wọ́n lọ ídì àlọ́ ídì àlọ́ ídì o níjọ́ yẹn tí wọn ò bá rí tí wọn ó jẹ yóò wọn lè ka góńgó sọdún àlọ ìdí omi ń pa sọdún à ń sọdún torí pé a ti túnu ṣé àwa lè kí nílé àbí náfìlà làákànyàn ibẹ̀ lọ̀rọ̀ àwọn àáfàá pọ̀ jù. Hmm. Anas bin Malik radiyallahu anhu tó bá mísì jí ìdí tó bá délé yóò wá kí ìdí fáwọn aráalé rẹ̀ níbi ìmáàmù ṣe kí ń gẹ́lẹ́ náà ni ó ṣe kí i. Hmm. sáàmà ìmáàmù Bukhari wọ́n mú wá nínú sàhíì wọn kìí ṣe pé mo wá textually ta'liq ni gbọ̀dọ̀ ó jàzámà rẹ̀ látara bẹ́ẹ̀ àwọn àfa ọ̀gọ̀rọ̀ àwọn àfa aládé position wọn ni wípé tá a bá míìsì ìdí e o tí ọba tiẹ̀ sí nǹkan níta báyìí a lè kí a lè kí ń dé pẹ̀lú family bí ìmáàmù ṣe kí un náà láti kí i. bị eh, bí ìmáàmù ṣe kí wọn náà so sorí ibi pàtàkì ọ pàtàkì débi wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù kan òjíṣẹ́ ní kán jáde kó múra kán lọ sí ìdì kó náà lọ wítínẹ́sì oríire àkójọpọ̀ mùsùlùmí bí wọ́n ti kójọpọ̀ wọ́n ń sọdún so pàtàkì so eléyìí àwa ẹ̀rí ni tá a rí wípé àlèdàkí tá a bá délé torí anas bin malik rọjò alahanu ìmọ̀ wálé ni yóò kí pẹ̀lú family rẹ̀ tó bá ń mèsẹ̀ bọ̀ṣá àwọn àmọ̀ pé eléyìí ti ń bẹ́ńtà yìí kò tí ẹ̀ ìṣẹ̀lẹ̀ ní. so àwọn àwọn àwa join yẹn mọ ipe tó bí ìgbà tá a mèsì ẹ̀ náà so olúkálukú lè kí ìdílé pẹ̀lú àwọn ará lè rè ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ bí ti jimá náà torí imam abu hanifa rahimola ramatawasa téèyàn bá mí ìsìn jimá oní kí àwọn aláka méjì wá kó ké sókè bí ti jimá náà nítorí jimá náà lómi but ara ẹ̀rí yìí níṣẹ́ sí àwọn sálàfẹ́ àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ pé táwọn bá ní ìsìn jimá. zoro làwọn máa ń kí asáàrù yẹn ti rin lẹ̀ bó ṣe wá nínú ayé ọbẹ̀ náà fi so pẹ̀lú èyàn a mọ̀ yí pé ó túmọ̀ sí pé a sọ pé a dìde mà fún gbà wá nì. bèèrè ó pé wọn ti máa kí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kẹfí àbá ṣe kí ìdì yẹn kẹfí àbá ṣe kí ìdì yẹn fún àǹfààní àwọn tí wọn ò tí ì máa lídìí àwọn èèyàn fún ìdì tẹ́lẹ̀ àwọn mámúmílà ní gbogbo èèyàn tẹ́lẹ̀ so ọfẹ́ láti lè máàmù báyìí pé bò láti ṣe. bẹ́ẹ̀ ni rákà alákọ̀ọ́kọ́ takbir méje takbirat méje tí ọba lẹ́yìn fatiha suratul aala sọ̀bí isma rabbikal aala fine rákà ẹlẹ́ẹ̀kejì suratul ghashiya wọ́n tẹ̀gbìrù márùn lòun rákà ẹlẹ́ẹ̀kejì tọ́ba dẹ̀ lè ka sura alákọ̀ọ́kọ́ eh, rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha lẹ́yìn tó ṣe tẹ̀gbìrù méje tán tọ́ka fatiha tán ó ka suratul qaf hmm. lẹ́yìn sura ẹlẹ́ẹ̀kejì ẹ̀ráka eh, ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn rẹ̀ tó ṣe tẹ̀gbír mi márùn tán ó ṣe kàtúrọ̀ tó kọ́mọ̀ ó wọ́pọ̀ nínú ṣíṣe òjíṣẹ́ mọ́sílá àlọ́sọ́lá ẹni tí ò bá lè ṣe léyìí ní tó bá rọ̀ lọ́rùn kó kà. àwọn tẹ̀gbìrọ̀ ti yẹn méjì àkọ́kọ́ márùn ẹlẹ́ẹ̀kejì. àkọ́kọ́ márùn ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀. ìjọba kan lọ fẹ́ràn sá. ìjọba kan ìta tó fi mú zakatu fitiri wa ni wípé ó jẹ́ ní tí ọba adẹ́gà fi ń ṣe àfọ̀mọ́ fún wa nínú ibi tá a bá kù sí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú àwẹ̀ o. sáàmù pé tá a bá sálámà ọ̀run irun ọ̀ràn yẹn the first thing dákọ̀ ṣe ni a ṣe é sè fún astafula astafula astafula. bẹ́ẹ̀ náà ni bàbá kò láwà fún gbogbo ibi tá a bá kù sí a máa tọrọ yìí sè fún ẹ. bẹ́ẹ̀ náà ni tá a bá gbà wẹ̀ tán a fi rẹ̀ pátó fitiri tọrọ àforíjì níbi tá a bá kù sí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú àwọ̀ wa láti fi dùn àwọn aláìní nínú. ìgbà wo lásùn zakatu fitr yẹn sà. ká tó lọ sí yídì nígbà tó yẹ pé nù lé ní báyìí a fẹ́ kí ní bóyá àgbo mẹ́jọ tàbí mẹ́jọ àbọ̀ la fẹ́ kí nínú ilé tá a bá ká ṣùbà tán a lè tètè náwó rẹ̀ sí àwọn tá a bá fẹ́ náwó rẹ̀ sí. àbí ṣebí bí lockdown ṣe wà yìí náà ṣé bá ń bá ń sẹ́ndì àwọn palliative ká. so ká máa ká ṣe èyí náà. ok nípa irun yẹn sà tẹgbẹ́rà yẹn ṣé a káwọ́ sókè ń bẹ̀ àbálà kọ̀kọ́ láti káwọ́ sókè tá a fi ọwọ́ sáyà lórí. alákọ̀ọ́kọ́ láti káwọ́ sókè láti ṣe rọ́fù yẹ̀dẹ̀ rọ́fù yẹ̀dẹ̀ fún ìhun tí ó ní fún tó ní rùkú ni àwòtá bá ti ṣe rákà tẹ̀gbìdà alákọ̀ọ́kọ́ kì í ti pa lọ sí rùkú hmm. káwọn sókè lórí kọ́pútù rọ́fù ni. kúdùbà wa ń kọ́ tábà kírun yẹn tán ṣáà tún ṣe kúdùbà fáwọn aráalé náà. Hmm, ibi kúdùbà yẹn hmm. ni násù kan ààrí lórí rẹ̀. tọ̀ ṣùgbọ́n tọba báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ hmm. ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́run ọba o kékeré wa pọ́páyọ̀ ọlọ́run ọba àgbà wa káwa náà ń gba mi àtẹ̀yìn náà apáyọ̀ hmm. ọba ìpáyọ̀ ọba ní wípé òfin rẹ̀ ká má tẹ̀ mọ́lẹ̀ ká mú lò gẹ́gẹ́ bó ṣe fi rán òjìṣẹ́ náà sàlám káwa máa bẹ̀ wa. kó fi ṣe sábàbí oríire ayé àti tọ̀run fún wa kọ́ndíṣàn tá a bára wa ìkọ́nà ọ̀bọ kó ayọ̀ o kó tètè sí kó sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má bàa tiwa jẹ́ ńbẹ̀ kó jẹ́ tiwọ́ da ńbẹ̀ asọ́látọ̀ asọ́lámù ala rasulillah. oníbèrè bèrè wípé ṣáálẹ̀ trade nínú bitcoin ṣáálẹ̀ invest in bitcoin. rárá. In ọ̀gọ̀rọ̀ àwọn afáà sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ kò kò advisable. okay. ó jọ pé àwọn ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ sí ìwà yìí àti àti gbàtà. bẹ́ẹ̀ ni torí pé ìrọ̀lẹ́ líle sọ ọmọ pé ààwẹ̀ ń fi bọ́ọ̀lù pàṣẹ sàn. àti pé àkọ́kọ́ orú ẹ̀ líle yìí láàrin ọ̀sẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni à ń wò ní pé tá a bá ṣe báyìí ká fi kákúkú fi lọ sínú tààrà jọ́dákun lọ kẹrẹta. wọ́n tún fún jọ́dákun láti fẹ́ jọ́dá ibi tá a bá kù sí kọ́lá ń forí jù wọ́n. ètò bá mọ̀ ń bẹ̀ tọ́ ọ̀dọ́ rẹ̀ ló ti wá kó fi sábà pé oríire ayé àti ti gbangba ọjọ́ ìgbéǹde àlìkí àmọ̀ fún wa. جزاكم الله خيرا أنا وياكم الله خير جزاك سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته